Ìgbòho Òòṣà owó bàbá dámì gbogbo bí kíbi tẹ́ bá wà tẹ́ bá ti ní àǹfààní láti rí fídíò mi mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín mo fi ọba tó ní ẹ̀mí yín mo fi bẹ̀ yín mo fi ìyá àti bàbá yín mo fi bẹ̀ yín aṣọ àlàlẹ̀ wọ̀ ẹ má yẹ lóṣèlú wa ta epo sí fún yín ẹ̀yin ni ojú tí ọmọ Yorùbá fi rìnà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ni epo tẹwà lórí àtàrẹsì wa mo bẹ̀ ni èyí ò kí ń gbé àparò sábẹ́ kó gbìn kò pọ́síbù èyàn ò ní gbé gbé ẹ̀pà kó ní kíkún wáṣọ lọ́dẹ níbẹ̀ àìgbẹ́ ẹran dídí kalẹ̀ o kánikó ló gbò wá bá wa ṣọ olè tó bẹ́ẹ̀ gìjà wá ni tó ni jẹ́ bẹ́ẹ̀ ṣe lè kúnlé ẹ̀ orin kò yé wọn yóò yé wọn lọ́la òun ló máa kọ tó nílé bá fi lè ṣàfara tó gbà fún kó ṣílẹ̀kùn léhùn ìgbọ́wọ́ ẹ fúnra o ẹ fúnra gidigidi ìfúnra lògùn àgbà ẹ fúnra kò sí olóṣèlú ṣe lè nífẹ̀ẹ́ wa tó wọn ò lè nífẹ̀ẹ́ wa dénúdénú wọn ò lè nífẹ̀ẹ́ wa dọ́kàndọ́kàn ẹ fúnra omi ò ní tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu fún yín o omi kò ní ti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu fún yín aṣọ àlà yín wọn ò ní da epo sí ọmọ Yorùbá gbé inú lé yín wọ́n gbọ́kàn lé yín wọ́n gbé ojú lé yín ẹ má jẹ́ kí àwọn olóṣèlú ṣe ni pé Yorùbá là ń rán sí Yorùbá ọmọ náà là ń rán sí náà ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o Yorùbá náà lò fún Akíntóyílá yorùbá náà lò fún Awólọ́wọ̀ ẹ má yẹ kí wọ́n lo yorùbá fún yín kó lẹ́sẹ̀ ló dúró tí wọ́n gédégbé sá ilẹ̀ Odùduwà kan dúró tí wọ́n gédégbé ẹ má gbà lóṣèlú láti wọ̀ yín lára o mo fi àwọn alálẹ̀ mo fi bẹ̀ yín mo fi ìyá àti bàbá tẹ́tí ara wọn jáde mo fi bẹ̀ bẹ́ ṣe wò mí ṣe ti bí iṣẹ́ dè mí ó yẹ kí n sùn ni ṣùgbọ́n gbà tí mo rí fídíò yẹn mo ní ọ̀hún no ẹ má yẹ kán ṣe lọ́mọ náà làwọn sí náà o mo fọlọ́run bá bẹ̀ yín o ọ̀rọ̀ mi ò jù báyìí lọ àtúnṣọ wá kù ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan ni.